أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه وأموالهم في الحياة الدنيا ربنا ربنا ليضلوا عن سبيلك ربنا اطمس على أموالهم واشدد على قلوبهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب العليم قال لقد وجبت دعوتكما فاستقيما ولا تتبعان سبيل الذين لا يعلمون وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وعن ملة المسلمين الآن وقد عصيت قبل وكنت من المفسدين فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن balẹ̀ fún ọlọ́run ọba tí ó ṣẹ̀jẹ̀ mẹ́rú ọba tó jẹ́ wípé nílò bíbọ wa gígòkè gbogbo wa nínú àwọn rẹ̀ nínú ìka rẹ̀ ni òun lọ́ba tó lè la ni ẹni tọ́lọ́run bá là kò sẹ́ni tó lè là rárá bẹ́ẹ̀ ni àlékún kí àlékún gẹ̀fà nẹ́bọ̀ Muhammad àtàwọn aráàlú rẹ̀ àtàwọn sàbẹ̀ àdúgbò àwọn tí wọ́n rìn náà lójú pọ̀ lòdì sí ọlọ́tàn kí a mú ti dé ọlọ́mọ yàrá kó nù kẹ́ níbi tí a dé nínú súrátù Yunus aláìsàlẹ̀ níbi tọ́lọ̀ tí ń sọ̀rọ̀ Fir'aun alayhi minallahi ma yastahiq ohun tó bá tọ́ sí lọ́dọ̀ ọlọ́run yóò máa jẹ́ tiẹ̀ nígbà tí ó lépa Ànábì wa Musa aláìsàlẹ̀ ó lépa rẹ̀ títí fàtìmáàrú Fir'aun wa junuduhu bagyan wa adwan yẹn ni àtòun àtọmọ ogun rẹ̀ wọ́n tẹ̀lé anabi musa alayhisalam báwíyá lẹ́tí kọjá là lé wọn lórí wàádùá àti bánisọ̀tá ìyẹn ní kíkà kó náà bá láníyàn láti tẹ̀lé anabi musa ní alayhisalam kó gbà fún mi olóòbá ti kí ni ìbálà ọlọ́run ní àtà wọn filẹ̀ bẹ́ẹ̀ àtà yẹn lọ́bàáyà àdìrákà olùgbàrọ̀ kù mo wá jẹ́ kí ìyẹn ni pé èmi ni mo mú ìtẹríba nígbà tí ìtẹríwá bá Fáráò tí ó máa sọ ní wípé kọ́ọ̀lá àbájú ànẹ́wù ó ní mo gbà pé dájúdájú àbájú ànẹ́wù láàrín gbogbo alábàáyé pé mọ́ńkánná áṣírù kàlámì yìí ẹni tí gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ bá jẹ́ ńlá ìlà àìlọ́wà tó bá lè wí gbẹ̀yìn ni tó ti yé ànábì ní dàkàlà àlìjánà aláìsàlám ó ní yóò wà àlìjánà gbólóyìn yẹn ni tààwọn fẹ́ wí kẹ̀mà ṣàlàyé fún wa àmọ́ lọ́wọ́ kan dára ọ̀làmà toró mà pé kò ní gbà ìyẹn ni pé nígbà tó rí ikú ló fẹ́ máa wí àwọn adékòlóyìn yẹn gan àwọn fúra màánú ẹ̀ ìṣẹ́ tó gbà gan tayanya kátó wá sọ pé bàbá látọwá látọdà ní àbámu fún mi ni pé jìbìlì nígbà mórí pé ó fẹ́ là ó lọ wá bu ẹ̀rọ ọ̀fọ̀ nínú kíni nínú odò ó fi di lẹ́nu kì ṣe pé yẹn nìkan jìbìlì ló ṣàdédé ṣe yẹn torí pé láyà fara lúnà ìlà àbùmá yóò mẹ́rù jìbìlì ò lè ṣe kankan àtọ́nà bá kíni tó bá pa láṣẹ rẹ̀ láyà sùn náà àmàlà hùn wọ́n yẹ fara lúnà máa yóò mẹ́rù mọ́tọ́lọ́run paláṣẹ ni ọlọ́run ti kádàrá pé kò ní gbà ó ti gbẹnú mọ́ ọlọ́run dùbí ní sinmi pé kò ní gbà lójó sí kí ni lójó fi ẹ̀pẹ̀ yẹn di lẹ́nu ó wà ní ńlẹ́lẹ́dí ámẹ́rẹ́ ti bí ìbámu ìsọ̀rọ̀ yìí èyí tó àwọn bàbá ìsọ̀rọ̀ náà gbà yẹn èmi náà gbà bẹ́ẹ̀. wà á nà mí náà mùsùlùmí èmi náà lónìí mo wà nù ẹni tó ṣe kí ni tó gbà alukwana sọ fún wa pé àlànà ọ̀kọ́dọ̀ aṣọ ìtọ́ ọ̀bùrù wà fún tani náírà mọ̀ sí i sẹ́yìn ìsìn ló wáyá nígbà tí ikú dé torí ikú ga wàkọ́dọ̀ aṣọ ìtọ́ ọ̀bùrù ó sì ti kọ́ àṣẹ ọlọ́run tó ṣe wípé ìyẹn ni pé nǹkan méjì ní fìràwọn kílèmù lórí rẹ̀ lákọ̀ọ́kọ́ kílèmù rẹ̀ ni wípé ó ní ànàrọ̀ bùkún múlẹ̀ ààlà ó ní kí ni. ó lè mí lọ lọ́rùn yín rọ́pù yẹn mo ṣàlàyé fún wa ìyẹn ní kúkún tó ti yé wọn kọ̀ọ̀kan fún mi èmi ni mò ń ṣètò sẹ́yìn ayé yín èmi ni jẹ ó kílẹ̀ mú kí ni olùbíyà láyé mi ó ní má fún mi ní ilá èèyàn rò pé èèyàn ká tó tọ́ tó yẹ kẹ́ máa jọ́sìn fún yàtọ̀ sí mi ó kí ni méjì ló tó ti yé lónìí wà kọ́dá àṣà ìta kọ́bílù wà kọ́ńtà mìíràn mọ̀ṣẹ́lẹ̀ eléyìí ni ẹ̀sẹ̀ ẹlẹ́kẹta fún alifasadu fìlà ọ́rùdì ìnà fìràwọn làálì fìlà ọ́rùdì fara ọ̀gá lórí rẹ̀ wà ìnáwó làmìíràn mọ̀ṣẹ́lẹ̀ àti nínú olùṣèbàjẹ́ ni irúbàjẹ́ wọn ìyẹn ni pé ó lo lórí rẹ̀ àwọn bàbá ìsọ̀rọ̀ ó fìyà jẹ wọn. yaqtuluna tụlụ ó pa ọkùnrin wọn wa yastahyu nisa'ahum ó tẹ́ kí ó wá ń yí àwọn obìnrin wọn ó sẹ́jọ́ olè tẹ́lẹ̀ yìí bí ó jẹ́ pé lórí